àsùbá ìtàárọ̀ sí ní ẹran àtẹ́lẹ́ wọn bá rí tọ́lá ọ̀pọ̀lọpọ̀ àsùbá kọ́lọ̀n kò sí pé a fi pẹ́ lórílẹ̀ kọ́lọ̀n kò sí mọ̀ ìgbà ní ìṣẹ̀kọ́ wa síra mọ́ ti ara hàn wọ́n fún. orí ọ̀dà ọlọ́run a ó tún máa tẹ̀síwájú lásùbá ìtàárọ̀ sí ní nínú tẹ̀síìlú sóràtù Maryam ilé ìtàǹbà bọ̀ wá lánàá àjọ ní káyà ẹlẹ́ẹ̀kejì tó ní àádọ́ta ibi tí ọlọ́ọ̀bà àlejò ọlá ti ń sọ ìta lẹ́yìnwá Ibrahim ohun tó wáyé láàrin rẹ̀ àti bàbá tó bí lọ́mọ. ohun tó wáyé láàrin àlejò Ibrahim àti tani bàbá tó bí lọ́mọ. وحى النبي إبراهيم عليه الصلاة والسلام وسواتي تانو تانو وما ما في جيلوما وفي bí ànábì wa Ibrahim ó ti ní ìjìkalẹ̀ ọ̀rọ̀ tó ga tó bàbá tó bí lọ́mọ ọ̀gbàgbọ́ yọ̀rọ̀ yìí tó ti bẹ́ẹ̀. èsì tí bàbá náà kọ̀ fún anabi Ibrahim èsì kọ̀bákùngbé èsì tí ó yẹ kí ọmọ kó parígá tàbí kóun náà fi ọ̀rọ̀ sọ sẹ́ni tó bí ni ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ anabi Ibrahim alayhi salatu wa salam sílẹ̀ lọ́lọ́ ti pe àwọn wọ̀nyí kọ́ wa ní kúdùwà àríkọ́sí dáadáa ọlọ́run pè fún wa. Bẹ́ẹ̀ pa mẹ́nu bá yà kàrà náà nínú Suratul Mumtahina. Ọlọ́run bá lè tọ́sọ pé káàní ti lákọ̀ uswatun hasanatun sí Ibrahim. Ọlọ́run gbogbo èèyàn gbogbo èèyàn pátá àríkọ́sí dáadáa ń bẹ̀ fún láti nàbí ìfọ̀kàrà nàbí wa Ibrahim. Láwọn ọ̀nà tó pọ̀ ọlọ́run fi ṣe ànábì wa ìgbọ̀nyí láti kọ́ ìdára nínú ẹ̀ lélẹ́yìí ó ṣe bá bàbá rẹ̀ sọ̀rọ̀ bó ṣe ṣe wáàsí fún bàbá ẹ̀ kàkà tí bàbá ó gbọ́ ọ̀rọ̀ burúkú ni bàbá sọ sí dípò pé bàbá ní màá lé ọ lóko ọ̀bà jíjọ́ bá kú lọ́dọ̀ mi òun ti bẹ́ẹ̀ ànábì ìgbọ̀nyí mò ń gbọ́ bàbá rẹ̀ kà sọ̀rọ̀ burúkú sí wọn ìdá nàbí Ibrahim kan ti di wípé tó orí wípé àwọn wọ̀nyí tóun bá fẹ́ ọlọ́run sìn lóòótọ́ pọ̀ yẹra fún wọn náà ni. ìgbà tó wá yẹra fún wọn ní àwọn nǹkan tí ó pinnu lẹ́yìn ìgbà náà. òun lọ́wọ́ bá lè kọ́ra lọ́wọ́ sọ fún wa pẹ̀lú ẹnu ááyà bíi méjì. wọ́n kù tó lọ́wọ́ fẹ́ fi dá ọ̀rọ̀ nípa ànábì Ibrahim dúró nínú ááyà yìí ó tó tó bọ́ sí ọ̀rọ̀ ànẹ́bì ní. nínú súrà yìí ọlọ́run rárá ń kan sọ̀rọ̀ wọn ní ṣókí ṣókí ẹgbẹ́dẹ́ nǹkan tó fẹ́ lò. ọlọ́run fẹ́ lójú nínú àwọn súrà míì. a lè pinnu súrà kàkà tẹ́lẹ̀ ọlọ́run sọ ànẹ́bì mọ́tà níwọ̀nba ìyẹn ní déédéé tó fẹ́ lò mẹ́wọ̀n. níbi náà yóò tó pọ̀ déédéé nǹkan tó fẹ́ mú nígbà tó ṣe pé àwọn ìtàn sísọ pé ọba nìkan láń sọ fún wa lọ́wọ́ kọ́kàn ó láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó fẹ́ ká mú mi. ẹ̀rí tó ní dàrẹ́lú Ibrahim ní nìsín fẹ́ ká mú ẹ̀kọ́ bóòlù àti tóbi tóbi ni. ó tún wá lọ gbé èyí tó le wá wọ́ sí ẹ bàbá rẹ lẹ́sìtẹ́ náà ní ẹ̀sìn yóò yàtọ̀ bàbá rẹ sì tún bẹ̀rẹ̀ tó le bàbá rẹ tún tì ọ níbi kó lé sórí ire òun ti dáa gidi náà lò mọ́. wá wà nẹ́bí Ibrahim tẹ́ pé nǹkan lọ́wà lójú ọ̀nà bàbá lọ́wà lójú lórí àánú òun ti bẹ́ẹ̀ ànẹ́bí Ibrahim sọ̀rọ̀ sọ sí o. ẹ̀kọ́ rèé fún gbogbo wa náà tẹ̀ ká mú àtàràpá ní òbí méjèèjì láyé ni àbí kan bẹ̀ ló pẹ̀lú wa. ẹ wàhálà yàwó ti pọ̀jù ní ìpínpínyà lẹ́mìí nìkan. wọ́n náà pín lẹ́mìí jù báwọn lọ́kọ̀ọ̀kan wá ìdílé ìgbà tó wọ́n jẹun àwọn ni wọ́n yàgbẹ́ ìgbà tó wọ́n fẹ́ sùn àwọn ni wọ́n jí kalẹ̀ àmọ́ bẹ́ẹ̀ nínú àwọn ìlera kí ìyá farada ìdí bàbá náà farada lọ́pọ̀ àbúrò bu owó tẹ sẹ́yìn ó fi jẹun lápò bàbá bàbá wọn bà kọ́ wà lẹ́bi. bàbá bu owó tẹ káàbọ̀ bẹ̀rẹ̀ akọ sáwọn ìyàbọ̀ àwọn ọmọ ènìyàn lásán lọ́rùn ìwọ wá dàgbà tán ìyá òun ni ọ̀wá máa ṣe má ọ̀wá òun ni ọ̀gbọ́n má. ọlọ́wọ́ bá àlejò ọlápẹ́ká kẹ́kọ̀ọ́ bá a ti ṣe sódì látara àwọn àlẹ́bí ọlọ́wọ́ bá wọ̀nyí. ọlọ́wọ́ á bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ máa àwọn ẹ̀kọ́ míì nípa àlẹ́bí Ibrahim yàrá yà méjèèjì yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما اعتزلهم وما يعبدون من دون الله ووهبنا وهبنا له إسحاق ويعقوب وقلنا جعلنا نبيا ووهبنا له من رحمتنا وجعلنا له لسان صدق عليا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن ونجيناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا فقالوا آلونا نبيا ọlọ́run bá bá àlejò ọlá ń sọ fún wa nínú ẹ̀ olùwàlá mú tazẹ́lẹ̀ ọ̀ kúbàtà lẹ́bí Ibrahim tó yẹra fún bàbá ẹ̀ àtàwọn ẹ̀jọ́ bàbá ẹ̀ níbi tó rí tọ́lá abẹ́nìkan fúyọ́ ọlọ́run ló fi yẹra fún wọn. eléyìí hàn áyé pé àkọ́kọ́ ń tá a bá fẹ́ gbé ṣàgbéyàwó abẹ́ gbé láyé torí ọlọ́run láti gbé. yálà láàrin àwa àtàwọn òbí wa ni láàrin àwa àtàwẹ́ wa ni láàrin àwa àtàlájọsí wa kan ni. bí ẹ̀ bá ti ní ti torí tọ́lọ́run wọ́n máa ń da àjọ nípa abẹ́lú bá tó yọ bẹ́ẹ̀ lẹ́la náà. Bí a bá ṣe káàdì fúlẹ̀ ọlọ́run ni o, ìkìláàsì ṣe pàtàkì fún akọ. Ọlọ́run ti sì sọ eléyìí, wọ́n máa wọ ẹ̀dá tó wù dá. aláṣìṣe ni wá? Ẹni tó ṣe dáadáa fún nísìn, ó lè jẹ́ sí pé tó wọ́n ti fọ ọ̀padà tí ó dùn wọn ni o. Wọ́n máa pé wọ́n á padà wá ní lẹ́yìn ọ̀kan nínú àwọn wàzírí alábì níjọ́ ó ṣe dáadáa fún ẹnìkan kí kí ẹnìkan kọ́mọ wáṣẹ́ kó o sì jẹ́ta lẹ́nu wa bá wáṣẹ́ ẹnìkan kọ́ wa bá ká. Ìwà tó ìwọ náà ni ń kódà wọn bá dé bíi pé kí wọ́n yọ ọkùnrin iṣẹ́ pẹ̀lú ipò tó wà yẹn ló mú lójú. lẹ́yìn tó sì jẹ́ sí pé nígbà tí ń wáṣẹ́ ojú ẹ̀ pín gbà náà wọ́n lọ́nà lóun sábà fi tóbi jíjẹ́. kódà nínú ẹsẹ̀ pẹ́sẹ̀ tiẹ̀ náà ni pé kó wá tó lé iṣẹ́ òun tẹ́ àá nǹkan ẹ̀kọ́ máa rí bẹ́ẹ̀ ẹ̀ kó ní nǹkan kan tí ọmọ fún wọn náà padà. ọwọ́ àṣeéṣe ṣe bẹ́ẹ̀ lápèjúwe ó padà wá yọ ẹni tó mú un débi iṣẹ́ wọn yọ ilé ta sọ yìí ọ̀rọ̀ ìran sílà nìyẹn o ìdíje ìjọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ìdíje ìjọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. kódà mi kẹ́kọ̀ọ́ lọ́kọ́ bá foríjì wọn ṣẹ̀jẹ̀ aláìní kò tó tẹ̀ àwọn ni wọ́n mú ẹnìkan débi iṣẹ́ nẹ́pà nígbà mi lẹ́yìn ìgbà náà wí náà ibi tí wọ́n wà ń gbà náà ipò tí wọ́n wà ń gbà náà níjẹ́ bá níbi tí wọ́n wà ń gbà káńtẹ̀ wọ́n ti dípò ńlá mi wọ́n dẹ̀ mú ẹni yọ bẹ̀ ẹni yìí náà ló jẹ́ wọn lẹ́sẹ̀ gbọ́n lẹ́sẹ̀ tí wọ́n fi yọ wọn kò lè jẹ́ ṣùgbọ́n ọba aláàánú ẹni tọ́lọ̀ ń tún ní pẹ́lú ọlọ́run padà tó sọ̀rọ̀ lé fáwọn ló gbà jáde láyé àwọn ni mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni wípé bàbá wa sí àlùmọ̀ aláàrì àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní máa bú ẹni tí ó ka burú sí àbá yìí ẹni bí ní ọ̀hún lẹ́ẹ̀kan ní ìlànà kan sí ẹ̀ olóṣè mo ṣe níbi iṣẹ́ wọ́n sá ń sọ lójú ọkùnrin yìí wọ́n bẹ̀rẹ̀ sí bú ọ̀ bàbá yìí bá fèsì nígbà tó náà ronú jinlẹ̀ wọ́n ní làǹtà màlúù fún àná lè màlúù mo lè á nà ní. عملت غير غير لخالقي ولك الملومة وقال يا كبو أنا الملوم èmi lẹ́ni tó yẹ ká bú wílé ánẹ̀lì èmi náà fúnra mi kí mo fi jẹ́ sí pé mo lẹ́tọ̀ọ́ sí kẹ́ bú mi ni wípé àmẹ́ǹtù èrò mi lórí gbogbo ọ̀kan tí mo ti ń jọ́ kínní àná. Ìgbọ́yẹ̀rẹ̀ kan àlíkè nítorí ọlọ́run gbé. Òye nítorí ọlọ́run gbé pé torí ọlọ́run mo fi ṣe é ni. Ètòsè yìí kò ní bá mi kò ní dùn púpọ̀. Àmọ́ tó jẹ́ dùn mí nìyẹn. Wọ́n á pé torí ọlọ́run fi ṣe ni. Kò ní sí pé dùn mí kankan àmọ́ yìí pé màá ní ládàá wájú ọlọ́run tó ní ládàá tètè tó kọ́ ní ẹ̀kọ́ tó lọ́mọ bìí. torí ìdí eléyìí ó kálukú wa tá a bá bẹ́ẹ̀ ṣe ẹja ṣe ń sọ lọ. ẹni abá ṣe é fún lè má mà á kódà kó tó fi tutù wa ṣùgbọ́n wọn gbà ládàá pa sí dáadáa. ṣùgbọ́n káàdùn wájú tí wọn náà wá gbé yẹn e torí kó wọn náà tó lè rí ìjẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ̀ padà. àbí torí kó lè máa bí ọba ti ní láyé àwọn àyí ni. wọ́n ti ń wo yẹn o ọjà kankan ní ọjà mọ̀ kankan àwọn àyí náà ní ti ń sara. ọba ti bàbá yẹn ò ní gba aládàá kankan ó ti máa fẹ́ràn jẹ́ lọ́dọ̀ náà. torí ìdí eléyìí ọlọ́run wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ànábì wa Ibrahim káwá wo re tí ó máa jáde agbára kéèyàn bá ti jẹ́ nítorí ọlọ́run ọ̀rọ̀ ni bàbá mi kájára ọ̀ ọ̀ká Ibrahim ó ta kété sí bàbá ẹ̀ àtàwọn ẹ̀jọ́ ẹ̀ nítorí tọ́lọ́hún lójú ó ṣe bẹ́ẹ̀ wà máa ya àbùdú àti táwọn bàbá yìí lọ́sìn fún ní ń dún ńlá ẹ̀ àbọ̀tọ́lọ́hún. ẹ̀rí táwọn bàbá yìí ṣe níṣẹ́ wàá máa fi òòtà ẹ̀ kí n máa fi òòtà wà á dín náà dáhùn ọ̀rọ̀ nígbà tó ṣe ń borí tọ́lọ́hún. Awa bùn lẹ́bùn ẹ̀bùn wo la bùn abináàláwò èsì àákọ̀ ayá kú bẹ̀. àwa ni kó bí àwọn ànábì ọlọ́run lọ láti rẹ̀rẹ̀ abẹ́nìkan ọlọ́run ní àfúnlá ànábì wa ìsàák níbi áyà yìí ọgọ́rùn àwọn kẹ́sìmísẹ́kì lórí ẹ̀ ọ̀gá òfin lórí àwọn àfáà nínú ẹnu fúlàmù tó yìí ṣùgbọ́n àwọn tí ó broadcast tó gbáwájú níbi àṣìṣe yẹn ọ̀hún làwọn yẹ̀wúdí torí wípé ayé àbẹ́sí tí ayé yìí ṣe wá ń bí ó fẹ́ fọ̀ wọn làwọn fi máa ń sọ wípé káyísìkì òun ni kíni òun ni fọ́gbọ̀nù àlẹ́bí Ibrahim. Wọ́n ní kó ní ìyá ayà yìí. Ọlọ́run bá lè tọ́ dáadáa kọ rẹ̀ wípé Fàábínà láwù ìsìháàkọ̀. Àwa bùn láàlẹ́bí ìsìháàk. Kódà ìyẹn nìkan kọ́ pa Yakub, a tó fún ní Yakub. Níbi ayé yìí, táwọn àtọ́pá àlẹ́bí lọ́n fi Yakub. Rárá, ayé àtàn padà yẹ̀yẹ fún wa. Tọ́lọ́run bá lè tọ́ lásán bẹ́ẹ̀. Ìpè ní. wàyàkúta ní fásitì náà fílà ọlọ́run sáà fún àlẹ́bíwá Ibrahim kí ni tí wọ́n pẹ́jọ́ náà ni ọmọ ọmọ nìyẹn ẹ̀yà ni ní ọmọ ọmọ ní èrè ní lè wọ́n fún wa. àwọn ọ̀rọ̀ mi ń bẹ ní ọ̀rọ̀ Yorùbá ọ̀gbá mọ́ àwọn lọ́rí ọ̀rọ̀ kùránì ni ọmọ mẹ́ni èrè ni kùránì lọ sọ bẹ́ẹ̀. wọ́n ní kẹ́ni ọ̀yàkú kaná fílà ọlọ́run ṣe àdẹ́bí wa yàkú ó ṣe é ní náfílà ó ṣe é ní èlò èrè fún àdẹ́bí wa Ibrahim. ọlọ́wà ni wà kún láàjà lánàbí ya gbogbo wa pátá gbogbo àwọn àrọ́mọdé lọ́wọ́ yìí ọlọ́wà ṣe gbogbo aláàbẹ̀bí ọ̀dọ́ ẹ̀ gbogbo lọ anabi ibrahim ló bí isahak isahak ń já anabi ibrahim ń já anabi ọlọ́run isahak náà ń já anabi ọlọ́run anabi isahak ló bí yakub isahak ń já anabi ọlọ́run yakub ń já anabi ọlọ́run anabi yakub ló bí yusufu yusufu ń já anabi ọlọ́run anabi yakub náà ń anabi ọlọ́run kó ti wá lọ nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan látara kan látara anabi wa ibrahim ẹ wo ló ń Ǹjẹ́ wọ́n ti pe ànábì wa Ibrahim ní kíni? Káàpùlẹ̀ àdìyà àbá àwọn ànábì ọlọ́. Ìyẹn nìkan wá kọ́ ṣájárọ́tù rẹ̀ yẹn náà. Òun náà ló bí ànábì wa Ismail. Ànábì ọlọ́run lòun náà. Òun wá lọ́mọ àkọ́kọ́. Amẹ́ríkà. Òun ní kíni? Òun lọ́mọ àkọ́kọ́. Tọ́lọ̀ fún ànábì wa Ibrahim. ọlọ́ọ̀bà àlejò ọlá ọwá kò yẹn ní títẹ̀ntẹ̀lé nínú ìyẹn ni tinú súrà bá kọ́rọ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá sọ wípé a ń tuntun ṣúwádà ìdí àtọ́rọ̀ ẹ̀ ọ̀kú balùmọ̀ o. ọlọ́ni sẹ́ǹtẹ̀ǹtẹ̀ ń gbà náà ibi kọ́ ẹ̀ ń gbà ká pè ní ọmọ ọmọ dání ọmọ máa nẹ́bí wa Ibrahim ìdìkọ̀ ọlá nípa ní ó wá pẹ́ àwọn ọmọ rẹ̀ kalẹ̀ yóò sọ bá àwọn ọmọ rẹ̀ pé máa tábùdú náà mi dàbí tí wọ́n ti jáde láyé kẹrẹ́ máa sùn. Kọlu náà bùdù ìlà àjà ọlọ́run rẹ̀ láti àwọn lórí ojú ọ̀nà ọlọ́run máa rẹ̀ ọlọ́run àwọn bàbá ńlá rẹ̀ kíṣà níbi wa Ibrahim òun láàmásì sẹ́ẹ̀fẹ́ yàkú làpè lọ́mọdání ọmọ ìsìhàd àbẹ́ẹ̀kọ́ ni ìsìhàd wà ní òun ló bí dání òun ló bí yàkú. ìsìhàd náà sì ń jọ ọmọdání ọmọ níbi Ibrahim. ó tó wá ní wàyí lábàá ìta Ibrahim wá Ismail ẹ̀rí ga ọwá tó rẹ̀ ní Ibrahim wá Ismail wá Isihakọ̀ ẹ̀rí ga ọ̀sẹ̀ wá tó tẹ̀lé àwọn bẹ̀rẹ̀ ó tó tẹ̀lé àwọn bẹ̀rẹ̀ ó dákọ̀ tani ó dákọ̀ ànábìwá Ibrahim ó sì dákọ̀ ànábìwá Ismail ó sì dákọ̀ ànábìwá Isihakọ̀ ó ń júwe kí ni ó ń júwe ìjẹ́ sísẹ̀ntẹ̀lé wa ní làbá ibn kathir náà fi ní wàlẹ̀ ábá innama zakara ahuna ishaq wa yaquba ayé jà alẹ́là ọ̀nà filan wà akaba àbíyá. ọlọ́run ṣe wọ́n ní kíni ó ṣe wọ́n ní ṣéyìn àwọn ànábì ọlọ́run ó sì tún wọ́n tẹ̀lé ra wọn bẹ́ẹ̀. jàmá mùsùlùmí tí a mú níbi eléyìí kọ́ lọ sí ń pa ìtàn yìí fún wa ó fẹ́ jẹ́ ká náà làwù lèlè halal ẹni tó bá lè rọ́jú wọ́n ní nǹkan yìí pé wọ́n ní kọjá wá nítorí tó lọ́wọ́ mo sì sílẹ̀ mi ò ṣe é má ọlọ́wọ́ wàá fi nǹkan tí ó jẹ́ àláàlí tó dáa ju ìṣẹ̀lẹ̀ àrùbọ̀. sábà yìí pé ó ṣòro bàbá tó bí mi kí n pa bàbá tó bí mi kí n pa á tì. àwọn táǹsọ̀ yìí lówó lọ́wọ́ wọ́n lówó lọ́wọ́ nígbà táǹsọ̀ yìí wó mi lọ́wọ́ wọn pẹ̀lú ìdí òòfà tí wọ́n sì wà yìí náà ayé mọ̀ wọ́n pẹ̀lú ẹ̀. èèyàn ńlá ni wọ́n yàn pàtàkì wọn nínú ìlú. kéèyàn wá pa gbogbo wọn tì kéèyàn yẹra fún wọn títí torí tọ́lọ́ kéèyàn mọ̀ wá lọ lè sọ́fà kéèyàn wà. títí torí tọ́lọ́ ọlọ́run wa tara bẹ́ẹ̀ wọ́n wá fi àwọn orí ńláńlá àwọn tí wọ́n máa jẹ́ ìfìfojú ọlọ́run wájú pààrọ̀ ó fún ọlọ́mọ ànẹ́bí ọlọ́run àwọn ọmọ ànẹ́bí ọlọ́run àwọn ọmọ ọmọ táwọn náà tó jẹ́ ànẹ́bí ọlọ́run abẹ́rẹ́ nǹkan ọlọ́run ti pààrọ̀ fún sáré fún ọkọ̀ ànẹ́bí wa Ibrahim látara nítorí ọlọ́run tó dófin tó yìí. tí wọn náà bá lè rọjú níbi àwọn ìṣẹ́jú náà bá lè fi ọlá ní òjà tó rọ kiri ká ọ tó ń bẹ̀rù ọ̀rọ̀ ọba tó ń sọ́ra kì tó ń sára lórí ẹ̀ ọlọ́run ó fi kó lóore ó dá láàlì ó dá àdì yóò dáná ọlọ́run pàrọ̀ fọ́ pẹ̀lú àníyàn tó torí ọlọ́run mo fi ṣe ṣé yẹn bá lè ṣe bẹ́ẹ̀ ọkàn yóò sì wá balẹ̀ torí iṣẹ́ ìṣẹ́ ìtọ́lọ̀ fẹ́ ni. ọba ti jẹ́ ìtọ́lọ̀ wọ̀ ọ̀fẹ́ kò síbi tí òun kórí lẹ́mìí yẹn náà àdámọ́ yẹn ni yọmọ lọ yọmọ bọ̀ nílẹ̀ lè ká ilé ìtìmọ̀ òṣèlú

láàánú látọ̀dọ̀ ọ̀rọ̀ ọba. Ẹni kan, ọ̀jà ń lẹ́ láwọn olùsànà títí tí a fún wọn ní ahọ́n òdodo. A fún wọn ní kíni? A fún wọn ní ahọ́n òdodo látọ̀dọ̀ àwọn ọlọ́wọ̀n ọba. Kí ni ahọ́n òdodo? Òun náà ni ìjà nẹ́bí ọlọ́run. Ahọ́n òdodo nìyẹn àti gbogbo nẹ́bí ọlọ́run. Ọ̀jà ń lẹ́ láwọn olùsànà títí tí àlíyá. ele kan sọ yẹn ni wọ́n ẹni tó ga ni wọ́n tó ṣe yí pé àbáwá ẹgbẹ́ wọ́n lè ń táàdì sọ pé àlíyà ni àtúntò wà nípa sọ pé àlíyà ni nínú òtún mọ̀tún ní ni pé yálẹ̀gẹ̀ ní àlè nítorí gbogbo náà pátá táwọn ń pè lẹ́sìn àwọn yẹ̀wúdí ni àwọn nàfàrà ni àwọn ẹlẹ́bọ wọ́n ọlọ́run yàn fún wa pé máa ń dáná Ibrahim yahudi yà wà lánà sàmàníyà àlẹ́ Ibrahim ti yahudi kí ṣe nàṣàrà kánà àníkán mùsùlùmá àlẹ́ Ibrahim jẹ́ ewu wa wo ọlọ́run ti bá àlẹ́ Ibrahim ti pọ̀ tó àdùká àjọba ìṣe ọ̀ṣẹ́ rí máyà ewu wa jẹ́ bàbá àgbẹ̀kọ́ ẹ̀wù orin tọ́lọ̀ ti bá àlẹ́ Ibrahim yẹ́n ló wà Ànábì náà sọ nínú àwọn nǹkan wọ̀nyí. Ṣé àdíìsì tí ah, ó wà nù sọ yìí Bukhari wà nù sọ yìí Muslim? Ṣé sì di oore tó pọ̀ tó lọ sí bá Ànábì Ibrahim? Ànábì ní Yusuf Nabiyullah. Ṣé Ànábì Yusuf tẹ̀rí Ànábì Ọlọ́run? Ṣé Ànábì Yaqub? Ànábì Yaqub bàbá rẹ̀ nabiyullah lóun náà jẹ́ ànábì ọlọ́run. yakubu náà ni ibnu ishaq ọmọ ishaq ni nabiyullah ànábì ọlọ́run lòun náà. ishaq náà wá jẹ́ ibnu ibrahim khalilullah òun wá jẹ́ ọmọ ànábì wa ibrahim tó jẹ́ àyù ọlọ́run. láti ní sọgbọn àti inna li karim ibnu li karim ẹ̀rí ọmọ ẹni ọmọ ẹni tóun náà tó jẹ́ ọmọ ẹni ọmọ ẹni alápàlẹ́ ọba tó wá ní yusuf ibnu yakub yakub ibnu ishaq ishaq ibnu ibrahim ẹ wà pẹ́lú ńlá. jama kò síbẹ̀ àti wòlíì ọba tó lánàá kò lè tọ́ àrùn lẹ́bi ọlọ́run ẹ wo ṣé àjáde mẹ́ tí wọ́n ti ẹ̀ tọ́ àrùn lẹ́bi ọlọ́run bàbá àfẹ́rí ipò kéèyàn jẹ́ sọ́ọ́lì láàrin lẹ́bi ọlọ́run ẹ̀ tó bá ṣe yẹn. ẹ̀ríkà fàlẹ́ kékeré ìsọ̀lẹ̀ àbọ̀ àrùn lẹ́bi ọlọ́run àkókò bá kò ní lọ́mọ rí ọmọ àdùnnú ọmọ dáadáa ọmọ tó yẹ kí tọ́ ọmọ orí ńlá ni ọlọ́run ti fún yàn orí ńlá lọ́lọ́run ti fún yàn wájú lọ láti kùtù wa táwa yìí kí wọ́n kọrin burúkú tó sì dà tó sì di ti ń ṣẹlẹ̀ lóòótọ́ ó ní gbòòrò ti dàrú o gbòòrò ti dàrú lóòótọ́ àgbẹ̀dà ó ní gbòòrò ti dàrú ìgbòòrò dàrú lóòótọ́ oríṣiríṣi títà ló kó ta bí wọ́n bá ti ń kọ́ ní a wọ́n ti bá ọkọ́ ní b c d wọ́n ti bá ọkọ́ níbẹ̀ kúrò mọ̀ nípa àwọn nǹkan aburú ayé kọjá ó kó gbòòrò kódà àwọn òní gbowó iṣẹ́ wọn ò ní ìdíwọ̀n sanwó kúbíìsì fún wa tí wọ́n lù bá ọkọ́ ìdókòkò tí wọ́n lù bá yí ọmọ rẹ̀ wújẹ́ ọmọ lọ́wọ́ nígbà tí ọlọ́wọ́ àbíọ́ gbogbo àwọn ọmọ wa dákun lọ́sàbà wa tọ́ wọn o lọ́sàbà wa tọ́ ọmọ wa o àwọn aláwọ̀ á jèrè láyé àti àmọ̀ ọ̀rọ̀ wà nínú téèyàn fi jèrè ọmọ òun ni téèyàn máa ṣe ìtọ́jú ọlọ́run ó nù rẹ̀ ní sáà lẹ́yìn ìbúrọ̀ ìwòrí orí rẹ̀ yìí ọlọ́run fún un lọ́mọ rí wá tó wọn nìkan ó tún fún àwọn ó tún fún láwọn àrọ́ wọn lọ́wọ́ dáadáa ó fà á lóbi jẹ́ sí pé ọmọ ò jèrè bàbá ẹ̀ bí bàbá ti dá sí ọmọ ọmọ ní pé kí ọmọ jèrè bàbá ẹ̀ tí bàbá ti dá sí. ìyẹn ní ọrùn wa lọ pẹ̀lú ẹ̀ pé àlíjá wọ́n jẹ́ ni tó ga gbogbo àwọn ẹlẹ́sìn yòókù náà ni wọ́n wọ́n ṣe kẹ́ni wọ́n ń jẹ owó wọn. gbogbo wọn náà máa ń tẹ̀sí àti ara wọn. ọjọ́ ànábìwá Ibrahim àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n gba ẹyìn ọ̀pọ̀ wọ́n sì gba láàrin lọ́dọ̀ àwọn èèyàn pọ̀ náà bá lè kọ́lá sọ ìsìn náà Ibrahim fún wa tó fẹ́ ká kọ́ ẹ̀kọ́ tó kọ́ mẹ́ẹ̀. nínú ayé àrígègì tá a kà yìí kó kọ́ ẹ̀kọ́ ọbẹ̀ ní káàkiri nǹkan torí tọ́lá. táwa wá sí ń torí tọ́lá ọ̀pọ̀lọpọ̀ oore tọ́lá ọba àlè tọ́lá ló máa ń ṣe fún látara kí n oṣù kan torí ọlá o. ayé àtọ́tẹ̀lé òun lọ́lọ́ ọba àlè tọ́lá tó fi sọ̀tàn tó sọ báwọn èèyàn lẹ́yìn ìgbà tá a sọ tàbí Ibrahim ta tó sọ báwọn èèyàn nípa ọ̀rọ̀ anábì wa Musa tá a sí Kalimullah olùkọ́ náà sọ̀rọ̀. wọ́n àtàkì méjì báyìí lọ àwọn mísíkì kan wáyé wọ́n ní Musa àwọn yàrá ní kàlámù láì rárá o sọrí kàlámù láì ọ̀rọ̀ náà ní kàlámù láì ṣùgbọ́n ọ̀fẹ́ nìkan. Mọ́tò ti bẹ́ẹ̀ náà àwọn àpá ọ̀dọ́ akẹ́kọ̀ọ́ alẹ́ náà wọ́n ti máa ń sọ ọ́. Ọ̀rọ̀ tẹ́mi náà ń sọ yìí, ó sọ̀rọ̀ káà kan nu káà ẹnu bàbá wa sí Ahmed Alayi ọ̀rọ̀ àti wọn, àwọn láti kọ́kọ́ máa gbọ́. Bàbá ní àpà lè ṣe kàlámù láì, àwọn èèyàn dà nǹkan rú. Kàlámù láì túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní ń jẹ́ báwọn. Ṣùgbọ́n kẹ̀límù Bàbá àti ìsọ̀kúta àlámù láàyè, àlébì yìí sáré ẹ̀kọ́ jẹ́ báwọn. Wọ́n ti pé ọ̀rọ̀ ọlọ́run ló ẹ̀rẹ́bì yìí sá. Ó ń sára fún ọlọ́run náà ni. Ìjọ́kùn nìkan tó súnmọ́ mọ̀ dá. Àti ọlọ́run máa lóyún náà ni. Àlébì yìí sá ni ọ̀gá tẹ̀mọ́ jẹ́ kàlámù láàyè. Ṣùgbọ́n Musa tẹ̀lé ìmù láàyè wò olùdílọ̀ sọ̀rọ̀ iná òkàánà mú kó lásán àrẹ́bìwá mú fẹ́ ó jẹ́ mọ̀kò lásán ìwáyà méjì lọ́wọ́ níbi ìṣúra yẹn mọ̀kò lásán ìfàtí ìlàm olóde ìsàbẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan ìwáyà kẹ́nà ẹ̀kúwá tó wà bí kẹ́sì ìlàm ìyẹn ni mọ̀kò lẹ́sàn. tó bá lọ jẹ́ pé ń bí lásán ni wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé kánà mustapha. ẹgbẹ́ ni tọ́lọ̀ ọba àlejò ọlápá lẹ́sà. Báwọn tí wọ́n ké pẹ̀lú kẹ́sìrọ̀ pé mú kólísọ̀ ni kó jẹ́ ni tí máa ṣe nǹkan torí ọlọ́run. Mú nìyẹn. Ẹni tí ọkàn ara rẹ̀ yẹ́yẹ́ náà kò sí ìtura bá mú bẹ́ẹ̀. Ó sì torí ọlọ́run. Ọlọ́run kà á lẹ́sà. Bákan náà wá káàná ọ̀túnlá lẹ́bí ìyá ojú ìjìṣẹ́ ọlọ́run ó fi gbà náà bí ọlọ́run. Lẹ́yìn tó ń gbà tó lọ ń sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lẹ́ẹ̀kan, ọ̀fọ́kùnrọ̀ fúlá ọ̀kan nínú ẹ̀bí yá làwọn. Àwọn ọmọdé tó bá kí ìbẹ̀rẹ̀ ọ̀. Àgbà kàbẹ́lẹ̀dì ọ̀kan nínú ẹ̀bí yá. Àbẹ́ẹ̀kọ́, ìyẹn ànábì yá ẹ̀ṣà nàbíyá ni lẹ́yìn àròkúnlá ni. Ọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ àlẹ́bí wa Musa ó ti ká mọ̀ yí pé káàná rọ́sù òòlà nàbí ìyá. Ọlọ́run bá àlẹ́ tí ó sọ àlẹ́bí wa Musa ní ọ̀kúnlá nàbíyá ìyẹn nìkan kọ́ pẹ̀lú. Ó jẹ́ kan nínú àwọn olùlàázìmí nínú rúṣòlù nínú àwọn olùlàázìmí àlẹ́bí wa Musa wà. ìyẹn ni àwọn márùn kan tọ́nà ọba àdékọ́lá tó fà lọ́pọ̀ náà ànábì ọ̀nà ànábì wa Muhammad ọ̀gá gbogbo wa wà ní wa Ibrahim wa Musa wa Isa binu Maryam àtànábì wa Ibrahim àtànábì wa Nuhu àti ànábì wa Musa àtànábì wa Isa àwọn olùwọ́n àwọn márùn-ún ni. Fọlọ́ ni wà náà dèrè náà omi jẹ́ níbi tó láyé náà. Ìjọ náà lọ́wọ́, náà ń pẹ́ ànábì wa Mùsá. Ìjọba abẹ́sọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ á pẹ́ ànábì wa Mùsá. Ní ẹ̀gbẹ́ òkè Túrì Síná, dábàlá dídókè náà wà sí náà lọ́wọ́. Nígbà tá ọlọ́ni wa kọ́ rọ́bì náà wò lè jìyà àwa fún ànábì Musa àsùnmọ́dọ̀ wa ó sì tún jẹ́ nàìjíríà nàìjíríà yẹn náà ìtumọ̀ sí ni nàìjíríà ó túmọ̀ yín pé ní ìbá ọlọ́run ọba sọ̀rọ̀ látara nàìjíríà tí wọ́n kọ́ ọba sọ̀rọ̀ tí wọ́n fi ọlọ́run ní gbogbo gbà ó sì lè jẹ́ nàìjíríà ẹni tá a là látara nàìjá ẹni tá a là níbi gbogbo wàhálà kò wáyé pátá ọba àní ìlú ká kojú wàhálà ọ̀dọ̀ fìdáwùnà ṣùgbọ́n lọ́la là ní fìdáwùnà ní wàhálà fìdáwùnà àlà ń bẹ̀ ó yege ọlọ́run tó wá la fìdáwùnà níjọ́ kínní àná ó náà ní bẹ́lá eré ni ní tí ìwúkọ́ fẹ̀sọ̀rọ̀ ẹ̀dá ó tó ọlọ́run yìí náà ló lè dà wá òun náà ló lè dà wá òun náà ni ẹjẹ́ á máa sọ́kọ̀ ẹ̀mẹ́jà sọ́kọ̀ kan lẹ́yìn.

ṣáájú fún àwọn ànábì ọlọ́run ṣáájú òun nìwọ̀nyí. ọlọ́run àlejò ọlá lu ànábì Musa láti jẹ́ ìpè fún Haruna torí òun ló béèrè ó ní wàjì alí wàzíọ́ ẹ́ ní ní àhàlí fún mi ní ẹni tí ó jẹ́ wọléwọ̀dì nínú ara ilé mi. kódà ẹni tí mo fẹ́ kọ́ jẹ́ Haruna àfi ọmọ ìyá mi ti ṣe Haruna mo fẹ́ pẹ̀lú kí wọ́n gbà lẹ́nu yàn wọ́n ní súlákà kiri súlákà ya Musa ìlà rẹ́bì Musa tó béèrè ya ti bọ̀ tó béèrè ìbéèrè rẹ̀ yẹn a ti bọ̀ tó fúra yẹn lọ gbà lórí. lórí ìdílé yìí báwa náà bá ń bẹ náà sàmàyàn tá à ń fẹ́ ọlọ́wọ́ balẹ̀ tó ọlá lágbára tó lè ṣe àwọn èèyàn yẹn lè bá pẹ́ fún mi kẹ́lẹ́ ọ̀pọ̀ ẹnu tó kàrí sí lọ́dọ̀ wa náà ni kíkà wa náà fà tìtò. káàsì lọ mọ̀ yìí pé tá bá ń béèrè ìjọba tí wàá sí fún wa àìsùn fún wa náà orí lọ́sàbí olóògùn jẹ́ sípé kíyàn wá béèrè lẹ́sẹ̀ tó lọ́dọ̀ lọ́dà. ẹnu mi béèrè gan ọlọ́pàá ìròyìn ó sì wáyé lọ́dọ̀ sí lóòótọ́ kí nǹkan yẹn padà ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà àdáwò mi máa ń yẹn lọ́pọ̀lọpọ̀ bọ̀ láì ní èsì èsì. ẹgbẹ́ agbọ́dọ̀ náà ló tẹ̀lé nǹkan yẹn tọ́rọ̀ wọ̀ bá ṣe mọ̀ ní pé àìsí yẹn náà orí ló ti bọ̀. ìyẹn ó mọ̀ jí káàmọ̀ mọ̀ yìí pé àlọ́ náà lọ yẹ ká fún súnmá jù lọ lọ́wọ́ abẹ́ ọ́. àdúrà gbogbo wa ọ̀nà a ó tún máa tẹ̀síwájú ní yọ fúráìdè méje fún ọ̀nà kúkú kábígbà náà lọ. صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته.